ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹ́ sí yín ìròyìn mẹ́wàá gbáǹkọ́gbè lórí Orísun ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹ̀ nìkejì Àbíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ìyẹn Christian Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna ti sọ wípé ẹnìkan tó pe ara rẹ̀ ní àlùfáà ìjọ tí ó sì ṣètò bí wọ́n ti jí i gbé fúnra rẹ̀ láti gbowó pé kì í ṣe òjíṣẹ́ olúwa rárá alága ẹgbẹ́ kan nípínlẹ̀ Kaduna ẹni ọ̀wọ̀ Joseph Ayab ló sọ eléyìí ó ní ọkùnrin ọ̀hún tó lọlẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú àwọn tó jí gbé ní agbègbè Trikaniya àti Kúdọ́ndán ní ìjọba ìbílẹ̀ Chinkun kì ṣe ìránṣẹ́ olúwa rárá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Kaduna ti fi ọwọ́ ṣìkún òfin mú ayédèrú pító ọ̀hún àti àwọn ìṣọ̀ǹgbé rẹ̀ lórí ìjínigbé tí kò sóòótọ́ níbẹ̀ ọ̀rọ̀ àtẹ̀jáde láti ọwọ́ alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Yakubu Sambo dárúkọ àwọn afurasí náà gẹ́gẹ́ bí Python James Clement àti George Otopa pẹ̀lú ẹ̀sùn pé wọ́n béèrè fún mílíọ̀nù márùn-ún náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí Clement tó jẹ́ ayédèrú Python náà ó wá hàn gbangba pé ayédèrú Python ọ̀hún kàn fẹ́ gbowó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ ní àná òde yìí alága ẹgbẹ́ kan ní Kaduna sọ wípé kì í ṣe ìránṣẹ́ Olúwa bẹ́ẹ̀ ló gbóríyìn fún àwọn ọlọ́pàá bí wọ́n ti fi ọwọ́ òfin tó àwọn èèyàn gbogbo eléyìí tí wọ́n ní ọwọ́ àti ẹsẹ̀ nínú ìjínigbé onírọ́ náà bẹ́ẹ̀ ló gbóríyìn fún àwọn ọlọ́pàá bí wọ́n ti fi ọwọ́ òfin mú àwọn ìsọ̀ǹgbé rẹ̀ ó ní yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn mìíràn tó bá tún fẹ́ dá irú rẹ̀ láṣà ẹgbẹ̀rún méje ènìyàn ni wọn kò lè lọ ní ojú ọkọ̀ omi látàrí bí ọkọ àtìyàwó kan ṣe ní àìsàn látàrí àìsàn coronavirus ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe jẹ́ eléyìí lábọ̀ ó tó ẹgbẹ̀rún méje ènìyàn tí wọn kò lè lọ rìnrìn àjò afẹ́ ní èbúté ọkọ̀ ojú omi Italy lẹ́yìn ìgbà tí wọ́n fura pé ààrùn coronavirus wà lára ọkọ àtìyàwó kan ìròyìn sọ pé ó tó ọ̀pọ̀ wákàtí tí ọkọ̀ ojú omi náà fi wà lójú omi tí kò lè gbéra látàrí ìkọminú àwọn adarí ọkọ̀ ojú omi ọ̀hún àti àwọn èrò pẹ̀lú wọ́n wá gba ẹ̀jẹ̀ tọkọtaya tí ó wá láti orílẹ̀-èdè China náà fún àyẹ̀wò lọ́gán tí àpẹẹrẹ sì hàn pé àrùn coronavirus wà lára wọn nínú èyí tí wọ́n fi fi wọ́n sí àyè ọ̀tọ̀ nínú ọkọ̀ ojú omi. ẹ káàbọ̀ padà lórí ọ̀rọ̀ àìsàn coronavirus bákan náà ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ti ké sí ìjọba àpapọ̀ láti tún ṣàlékún owó tó ń lọ sí ọ̀dọ̀ àjọ tó ń rí sí lílé ààrùn àti àìsàn wọ̀gbẹ́ ní ilẹ̀ nàìjíríà ìyẹn nigeria center for disease control àlékún owó náà ni wọ́n sọ wípé yóò wà fún ṣíṣe ìwádìí àti ríra àwọn irinṣẹ́ àtúnwò èlò ìgbàlódé láti fi kojú àwọn àrùn tó lè máa dédé bẹ́ sílẹ̀ láwùjọ kí wọ́n sì lè máa fi ṣètò ìmúrasílẹ̀ àti ìgbégidínà àrùn náà kó tó di wípé yóò bẹ́ sílẹ̀ rárá eléyìí wáyé látàrí bí àrùn coronavirus náà ti fẹ́ máa tàn káàkiri àgbáyé coronavirus yìí jẹ́ ọ̀kan lára èyí tí àwọn ènìyàn ń kó nípa afẹ́fẹ́ nípa wíwúkọ́ sísín nípa ìfarakan ẹni tó lárùn náà àti fífarakan ohunkóhun tí kòkòrò coronavirus bá wà lára rẹ̀ àmọ́ àwọn ohun tó ṣe gbòógì ténìyàn yóò máa rí ni ọ̀nà fún yóò máa dùn irú ènìyàn bẹ́ẹ̀ imú rẹ̀ yóò sì máa ṣomi gbogbo ẹ̀ka ètò ìlera lágbàáyé ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lóríṣiríṣi láti ìgbà tí ìròyìn ti wà wípé àrùn náà ti bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè China ó bẹ̀rẹ̀ láti agbègbè Wuhan ní oṣù kejìlá ọdún tó kọjá ó sì tàn káàkiri gbogbo orílẹ̀-èdè ọ̀hún kí ó tó di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún yìí yàtọ̀ sí èyí orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún lágbàáyé ló ti tàn dé a kò tí ti mọ̀ ní pàtó iye àwọn orílẹ̀-èdè tí àrùn náà yóò tún dé àwọn tó ti bá àrùn ọ̀hún lọ ní ilẹ̀ China ti tó mẹ́fàlé ní ọgọ́rùn-ún nítorí náà ni àwọn aṣòfin fi ké sí ìjọba àpapọ̀ láti fi owó tó ń wọlé sí àpò àjọ NCNC kí wọ́n fi kún owó náà léyìí láti pagidínà ohun tí wọ́n ń pè ní àìsàn coronavirus lórí bí àwọn ikọ̀ elétò ààbò tó yẹ kó máa dáàbò bo àwọn ará ìlú tí wọ́n tún ṣekú pani ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ti ké sí ọ̀gá àgbà ọlọ́pàá yányán ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Muhammed Adamu àti ọ̀gá àgbà yanyan fún àjọ civil defence Abdullahi Muhammed láti wá farahàn níwájú ilé eléyìí ni àjọ pohùnpọ̀ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún nínú ìpàdé ojúpé ẹsẹ̀ pèlè wọn èyí tí àwọn aṣòfin mẹ́fà kan nawọ́ rẹ̀ àwọn náà ni Nkeruka Onye Ocha Ojúrigbo Ngona àti Miriam Onuola nínú ìpàdé tí wọ́n ṣe lánàá òde yìí nínú ọ̀rọ̀ wọn wọ́n bu ẹnu àtẹ́ lu bí àwọn òṣìṣẹ́ ikọ̀ ètò ààbò ṣe ń lo ìbọn tó yẹ kí wọ́n máa fi dáàbò bo àwọn ará ìlú tí wọ́n sì fi ń ṣekú pa wọ́n lẹ́yìn náà wọ́n á sì sọ wípé èṣì ni wọ́n á tún wá kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí èyí tí kò lè dá ẹni tó ti lọ padà sáyé wọ́n wá ní kí ọ̀gá àgbà yányán ṣe ìwádìí òṣìṣẹ́ ikọ̀ civil defence tí ó fi ìbọn rẹ̀ gba adíjedupò lọ sí ilé ìgbìmọ̀ asòfin lábẹ́ àsíá ẹgbẹ́ AA ní ìpínlẹ̀ Imo ìyẹn Ndùbísí Emenike ọlọ́pàá civil defence ọ̀hún ni ó ṣó Emenike àmọ́ níbi ayẹyẹ kan tó ti ń yìnbọn sókè ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ ló ti ṣekú pa ẹni tó ń dáàbòbò tó sì sọ wípé èèṣì ni ní ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún yìí wọ́n tún ní kí gbogbo ikọ̀ elétò ààbò pátápátá fi òfin de yíyìnbọn sókè láti ṣe ayẹyẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti bá irú rẹ̀ lọ tí wọ́n sì sọ wípé èṣì ló ṣe. àwọn ènìyàn òkè àgbè àkókò ní ìpínlẹ̀ èkìtì sì ń ké sí ìjọba àpapọ̀ ní ẹ̀ka iná mọ̀nàmọ́ná láti wá ṣe àtúnṣe àti ìparọ̀ sí àwọn iléeṣẹ́ agbára ìyẹn power plant iná mọ̀nàmọ́ná tí ìjàmbá iná ṣọṣẹ́ lára rẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí kí wọ́n wá bá wọn tún ṣe ẹ jẹ́ kí a gbọ́ bí àṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa. Àwọn ènìyàn òkè àgbè ní gúúsù ìlà oòrùn Àkókó ní ìpínlẹ̀ Ondo ìyẹn Àkókó North West Local Government Area ti ké sí ìjọba àpapọ̀ pàápàá iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná láti wá bá wọn ṣe àtúnṣe àti ìpààrọ̀ gbogbo ohun èlò ìṣàgbára iná mọ̀nàmọ́ná ìyẹn power plant tí ó jóná ní àìpẹ́ yìí ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn tíṣẹ̀lẹ̀ jàǹbá iná ọ̀hún ṣojú rẹ̀ ọmọọba Olúwafẹ́mi Adéníyì sọ wípé ṣàdédé ni àwọn rí iná láti apá ibi tí iléeṣẹ́ amúnáwá ìyẹn power plant náà wà ní èyí tí kò sì sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i nítorí kò tilẹ̀ sí omi ní àrọ́wọ́tó ẹ gbọ́ ohun tí ó sọ. ìgbà tí wọn fi débẹ̀ kò sẹ́ni tó lè súnmọ́ iná yẹn ewúdo àwọn ará ìlú tó wà ń bẹẹ ẹkún tí wọn ń sun kò jẹ kí àtẹlẹ ṣe ohunkóhun a gbìyànjú àròyé pé panápaná wà ní ìlú ìkàrẹ ọgá ọlọpàá ti àgbò ìlú òkè àgbò ó pe ìkàrẹ wọn kò tẹ sí ọkàn kò so nǹkan nílẹ̀ tó lè fi ìjà fa ìyà kò tẹ sí omi ní ìtòsí gbogbo ará ìlú kò ń sunkún rọra mẹ́rin ní ibùdó ibi tí ẹ̀rọ yẹn bá kábíyèsí ìwé àyèdè wọn ò lè gbé mọ́tò ọ̀kadà ló gbé wọn dé mẹ́rin ìwà tá a rí pé gbogbo ìlú bẹ̀rẹ̀ sí sunkún nígbà nípò fọ́ṣẹ̀ ọ̀rọ̀ yìí yà wá lẹ́nu ṣùgbọ́n nígbà tí inú ẹ̀ máa rọlẹ̀ a gbé ìgbìmọ̀ dìde láti pe àwọn ọlọ́dẹ tó wà mẹ́rin torí pé ẹni tí ọ̀rọ̀ bá ṣojú ẹ̀ ló lè sọ pàtó bí ìṣẹ̀lẹ̀ ṣe bẹ̀rẹ̀ hmm. ìgbà tí a dẹ̀ pe àwọn ọlọ́dẹ yẹn ìkan lára wọn tó wà níṣẹ́ àárọ̀ tó orúkọ ẹ̀ ń jẹ́ Fáyọ̀dé Kẹ́hìndé ó sọ wípé àtẹ̀yìn ni igbó yẹn ti jó ń bọ̀. Ibi tí wọ́n kó àwọn nǹkan tó máa ṣàǹfààní fún iná mọ̀nàmọ́ná ní ti agbègbè tí wọ́n ko sí. Igi máńgò kan wà ní inú ọgbà yẹn, ẹ mọ̀ pé ìgbà ọ̀gbẹlẹ̀ la wà yìí, ewé igi máńgò yẹn ti wọ́ sórí àwọn ẹrù wọ̀nyẹn. um Ohun tó ṣẹlẹ̀ náà tí a lè tí a sọ pé a gbọ́ ń bẹ̀ ni pé ibiṣẹ́ wa la wà ibi tí a ti ń ṣiṣẹ́ òòjọ́ wa ibẹ̀ la wà nígbà tí àwọn àwọn kan kọjá mọ́tò skul kan ló kọ́ kọjá ńbẹ̀ tó ń sọ pé ìsàlẹ̀ ibi tí wọ́n kó irinṣẹ́ àwọn àjọ oníná sí pé ibẹ̀ yẹn ń rú èéfín o pé ká máa ká máa lọ́bẹ̀ ká máa lọ́bẹ̀ o kò pẹ́ sí i òun ni àwọn tó jẹ́ ọlọ́dẹ tó ń gbà síbẹ̀ yẹn tó ń ṣiṣẹ́ mẹ̀ náà sáwá pẹ̀lú machine tó ń bẹ̀ sí pariwo wọ́n fi iná síbi ẹ̀ o iná o àkókò yé wa bí náà ṣe wá o iná pọ̀ déédéé ṣẹ́yọ o ẹ gbà wá o àwa náà ibi tá a ti ń ṣiṣẹ́ àfibẹ̀ ńlẹ̀ torí fún nǹkan ọ̀dọ́ wa agbìyànjú agbé mọ́tò wa ká tó dé ibẹ̀ yẹn iná yẹn ti kọjá ìkan tí ẹ̀yàn ẹnìkan lè súnmọ́ kò dẹ̀ sí àjọ panápaná ní ìtòsí wa tá lè lọ képe àwọn tó wà ní àsàkání wa tá lè ní nọ́mbà wọn lákùrẹ́ àkúrẹ́ síbi gangan tó débi ìkan àti bàjẹ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn kò sí kọ́ta lè ṣe àdẹ̀dẹ́bẹ̀ olúkàlùkù kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn tó ń ṣẹ́ ń bẹ̀ tó jẹ́ ọlọ́dẹ bẹ̀ sọ pé kò yé wọn pé àwọn ọmọ iná kọ̀ déédéé sọ ni lẹ́yìn wá àwọn ọmọ tí náà yẹn gbà wá o wọ́n ṣàgbà wọn o tá a máa fi débẹ̀ agbára wọ̀ ká gbogbo ìlú náà ti péjọ àwọn ọlọ́pàá gan wábẹ̀ àwọn DSS wábẹ̀ olúkálukú wa òkèrè la dúró sí ṣùgbọ́n a gbìyànjú láti lè sa ipá wa níbi iṣẹ́ wa yẹn a máa ń lo mọ́tò kan tá a máa fi ń pọnmi tá a máa fi ń pọnmi fáwọn èèyàn ní ibi tó máa ní sáìtì wọn àwa lọ gbé mọ́tò yẹn a sáré fi pọnmi kékeré ká gbé lọ́bẹ̀ ká lè súnmọ́. lákòótán wọ́n rọ ìjọba láti wá ṣe àtúnṣe sí gbogbo ohun tó bàjẹ́ nínú iná ọ̀hún kí iná mọ̀nàmọ́ná tún lè máa padà tàn fún àwọn ènìyàn òkè àgbè. kò sí panápaná nítòsí àkókò ilé panápaná ìlú òkè àgbè gan àwọn civil defence àti ss ló ń lò bẹ̀ hmm. kò sí ìkànnì pèlè panápaná o níwúndò ní ìlú Ìkàrẹ́ kò sí ọlọ́mọ ẹ̀ka tó rí jàǹbá iná a fi àsìkò yìí ké pẹ̀járe sí ìjọba Akérédolú tó wà níta wípé kán bá wa ṣe ọ̀rọ̀ fire station ìlú òkè àgbè kán mú láfùfú dùn kán bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ nítorí pé àwọn kan ló gbèrò pé kí irú fire station yẹn wà mẹ́ẹ̀ nígbà tó wà mẹ́ẹ̀ tó wọn lè ra kò sí irinṣẹ́ kò sí nǹkan kò sóhun kóhun káàkiri fire station yẹn wà nílùú òkè àgbè ní ọjọ́ yẹn ohun tá à ń sọ lẹ́nu kan àbáni máa sọ lórí pé nígbà tó tún yẹn bẹ̀rẹ̀ ní ní wàràǹsàsà à á sá sí lọ síbẹ̀ á dẹ̀ kí wọ́n jáde láti àwọn kan dẹ̀ tráì láti lọ fa omi ní ibi ní àwọn black industry tó wà nítòsí. ṣùgbọ́n ẹ̀pà ògbóró. ẹ̀pà òtẹ ògbóró bí wọ́n ti tẹ omi yẹn tí wọ́n ti tẹ omi sí ibi tó lè kàn bó bá ti kún bẹ́ẹ̀ ìmílẹ̀ tó bá ti kúrò bẹ́ẹ̀ adàkúnṣe ẹ̀kú petrol <laughs> sí inú nù wọn náà kọ́ lọ́n kó gbà wá. àgbàdo àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí mo ní lókè àgbò ṣùgbọ́n a fẹ́ pàrọwà sí ìjọba tó wà níta kó wọ́n wá ṣe fire station sí ìlú òkè àgbè olú ìlú ni ìlú òkè àgbè jẹ́ kó wọ́n wá ṣe fire station sí ìlú òkè àgbè nítorí pé a kì í mọ̀ọ́rìn kórìí má yìí ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà ó ṣe kàyéfì fún àwọn ọmọ ìlú òkè àgbè ṣùgbọ́n àgbà ládùúrà yìí pé torí pé ọlọ́run làwa mọ̀ nílùú òkè àgbè ọlọ́run tó bá wa ṣe é tí wọ́n fi tí wọ́n fi gbé iṣẹ́ ìwádìí pé àwọn ará ìlú tẹ̀ ń bẹ̀rù yìí pé ṣé wọ́n ní gbé power plant yìí kúrò ní ìlú òkè àgbè hmm. ṣùgbọ́n ẹ̀rí ìdánilójú ti wá láti ọ̀dọ̀ àwọn kọ̀ǹtátọ̀. ẹ ṣe pópónà ibo ni power plant ọ̀hún gan kalẹ̀ sí ná. pópónà ìlú ìkáràmù ni hmm. lọ́nà ìlú ògè lọ́hùn ẹ bá ti kọjá ààfin kábíyèsí olówó àgẹ̀dẹ̀ pápá cottage hospital hmm. a máa lọ sí ibẹ̀ ṣùgbọ́n àwọn staff quarter wọn àti control room wọn kò sí nǹkan tó ṣe ibẹ̀ mọ́ sílẹ̀ báyìí pé iná òjò control room iná òjò àwọn staff quarter. ṣùgbọ́n gbogbo irinṣẹ́ gbogbo eh, ohunkóhun tó ń fi tó ń pè tó ń pè ní. èròjà wa èròjà tó ń tó máa ń náwá hmm. gbogbo ẹ̀ lójú